إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوك فهم الله atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa nabuwa muhammad sallallahu alaihi wasallam inṣáàlá a tún àtẹ̀síwájú lórí àlàyé tírà sahihu muslim àfáàní báàbù makhafatil mu'min an yahbata amaluhu eléyìí náà ni ojúpọ̀nà tí wọ́n sọ nípa wípé kí múmi ní máa bẹ̀rù nítorí lè ba iṣẹ́ rẹ̀ jẹ́ iṣẹ́ tá ń ṣe ìmọ̀ni wa àwọ̀ tá ń gbà sàrà tá ń ṣe ìrun tá ń kí hajj tá ń ṣe mùmíní gbọ́dọ̀ máa bẹ̀rù nítorí lè ba ìjọsìn yẹn jẹ́ torí kò sí àǹfààní níbi ìjọsìn tí yẹn ṣe fún àìmọye ọdún tó jẹ́ wípé iṣẹ́ kan àbí méjì yóò wá ṣokùnfà tí iṣẹ́ dáadáa àìmọye ọdún ó fi bàjẹ́ téèyàn ò fi ní gbalada lórí ẹ̀ mọ́ kọ́lọ̀ ń ṣọ́ wọn bẹ́ẹ̀. ثم قال الإمام مسلم رحمه الله حدثنا أبو بكر ابن أبي شيبة حدثنا الحسن بن موسى حدثنا حماد بن سلمة عن ثابت البناني عن أنس بن مالك radiyallahu anhu wọ́n ní ìkànnà àwọn sáájú anábíwá muhammad sallallahu alayhi wa sallam tí a mọ̀ sí anas bin malik òun náà ni ó gba hadisi wa annahu qala ó ní lamma nazalat hadhihi al-aya ó nígbà tí aya yìí sọ̀kalẹ̀ aya wo ni aya tí ń bẹ nínú suratul hujurat ọlọ́ni a'udhu billahi minash shaitani rajim ya ayyuhal ladhina amanu ọlọ́ni ẹ̀yin onígbàgbọ́ òdodo la tarfa'u aswatakum fawqa sawti an-nabiy ẹ má máa gbé ohùn yín ẹ má máa gbé lékè ohùn ànábì sallallahu alayhi wa sallam la tarfa'u aswatakum fawqa tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ pẹ̀lú òjíṣẹ́ ọlọ́run anabi muhammad sallallahu alayhi wa sallam ẹ má jẹ́ kí ohùn yín máa lékè títí ẹ̀ láti rẹ̀spẹ̀tì ẹ̀ láti ṣàpọ́nlé rẹ̀ ohùn yín ò gbọ́dọ̀ máa lékè rẹ̀ láti farabalẹ̀ gbọ́n tó ń sọ ohùn yín ò gbọ́dọ̀ máa lékè rẹ̀ ẹ gbọ́dọ̀ máa jọ ṣe fàǹfà lórí ọ̀rọ̀ tẹ́ màá wá sọ yìí pé ní ìgbà yọ̀ ànábì yọ̀ kò lè pọ́sibù tẹ́ẹ̀mù gbé ohùn yín lékè anas nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ ó ní ìlà àkìrì àyà débi tí àyà yẹn parí sí ẹjẹ́ àkàdélẹ̀ ó ní ọlọ́run ní la tarfa'u aswatakum fawqa sawti an-nabi wala tajharu lahu bil qawl kajahari ẹ má máa pariwo mọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń pariwo mọ́ra yín an tahbatu a'malukum ó ní kí iṣẹ́ yín má bàa bàjẹ́ wa antum la tash'urun tẹ́lẹ̀ ní mọ̀ ajá wípé nínú àyà yìí lára ń tá dìmú ń bẹ òun ni wípé nínú tí má báṣẹ́ ní jẹ́ òun ni kéèyàn ó máa pariwo mọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam kéèyàn ó máa pariwo mọ́ kéèyàn má fi ẹ̀kọ́ kó má fi bá anabi wa muhammadu. sallallahu alayhi wa sallam ọlọ́run bá lékè lákọ̀yìnrà rẹ̀ torí pé òjíṣẹ́ ọlọ́run rán iṣẹ́ nìyẹn ọlọ́run fún ara rẹ̀ ò ní sọ̀kalẹ̀ wá láti wá kọ́ńtà ṣe fún wa ti gbé ẹnìkan dìde láàrin wa gẹ́gẹ́ bí ohun iṣẹ́ rẹ̀ tá a gbọ́dọ̀ mọ́ pọn ẹnìyẹn lé tá a gbọ́dọ̀ bá ẹnìyẹn lò bára wa lò ọ̀rọ̀ ẹni yẹn àpọ́nlé ẹni yẹn ọ̀tọ̀ ni fẹ́ẹ́ tó bá kọ̀ láti ṣàpọ́nlé ànábì Muhammad sallallahu alaihi wa sallam tí ò fi ẹ̀kọ́ bá a lò iṣẹ́ rẹ̀ lè bàjẹ́ o irun rẹ̀ lè bàjẹ́ awẹ́ rẹ̀ lè bàjẹ́ sọ́dákọ̀ rẹ̀ lè bàjẹ́ hajj rẹ̀ lè bàjẹ́ ọlọ́ni wa ń túnmọ̀ láta ṣẹ̀rọ̀rọ̀ tẹ́sì ní ma Anas radiyallahu anhu ó ní ìgbà tí ayé sọ̀kalẹ̀ oníjàlásà sábìtún bọ̀nkọ́ì fi baytihi ọkùnrin kan tó ń pè ní sábìt bọ̀nkọ́ì ló bá jókòó sílé rẹ̀ ni ò bá wá sí ìjókòó mọ́ kò wá sí mọ́ṣáláṣí mọ́ kò wá sí ìjókòó anábì muhammad sallallahu alaihi wa sallam ọkọ́l ana min ahli an-nar ó lóun ti di ọmọ náà oníṣẹ́ òun ti bàjẹ́ òun ti di ọmọ náà. واحتبس عن النبي صلى الله عليه وسلم فسأل النبي صلى الله عليه وسلم سعد بن معاذ عن أبو أبري هو سعد بن معاذ فقال يا أبا عمرو بإلى أبو عمرو ما شأن ثابت وفي كل متى تعتري ثابت بن قيس كني فتوشي أولو لدادا صلى الله عليه وسلم kò wó pé ordinary person kan la rí mọ́ rárá ẹni tán rí mọ́ yẹn kì í ṣe olówó kì í ṣùgbọ́n mùsùlùmí lòun náà ìkan láwọn sàábé lòun náà so wọ́n rí ní mọ́ṣáláṣí wọ́n rí níbi ìjòkó ó béèrè rẹ̀ ó ṣe ṣe kó jẹ́ pé àárẹ̀ kan ló ń ṣe tó dá dúró sílé ó ṣe ṣe kó jẹ́ pé problem kan ló ní ẹ́ àwùjọ mùsùlùmí a gbọ́dọ̀ níkàkùn fúnra wa ẹni tó ń ṣàárẹ̀ á lọ bẹ̀ẹ́ wò lára tí islam tó pè wá sí ni láàfin mọ irú nǹkan wo ló ń bá fínra nínú ilé kó má jẹ́ wípé bóyá ó ń ṣe mistake kan àbó ń gbé nǹkan kan gbági inú àwọn nǹkan tí ò yẹ kó gbé gbági àbó ń ṣe nǹkan kan lọ́nà tí ò yẹ kó ṣe nǹkan yẹn wá affect ẹ̀ ó lè má jẹ́ kó wú gangan ló ní láti fún pé ká fún lówó rárá bóyá yìí mọ̀ràn ó lè jẹ́ pé mọ́ ràn lé ni wọ́n ní ọkùnrin kan ṣàárẹ̀ ńjọ́ kan àárẹ̀ yẹn wá lágbára anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó wà lọ bẹ́ẹ̀ wù àtòwọn àtàwọn sábẹ́ kọ̀ọ̀kan wọn lọ gbà tí wọ́n délé rẹ̀ wọ́n rí ó ti kú eégún ó ti ṣàárẹ̀ kú eégún a anábì ní sallallahu alayhi wa sallam ṣó máa ń ṣàdúrà báyìí ṣé o máa ń ṣàdúrà ó ní bẹ́ẹ̀ ni òun máa ń ṣàdúrà òun máa ń sọ wípé Allahumma èlé ọlọ́run ọba ń in kunta mu'akibi fil akhirah tó bá jẹ́ wípé wàá fìyà jẹ ní lọ́jọ́ àlẹ́kìyàmà lórí ẹ̀ṣẹ̀ tí ń bá ṣẹ̀ nílé ayé fa'ajjilhu li fi kán ìyà yẹn lójú fún mi nílé ayé má yẹn jẹ mí lọ́jọ́ àlẹ́kìyàmà ìyẹn ni pé tóun bá ti ní àwọn ọ̀ràn kan tóun ti dá nílé ayé tó o ti níyà tó o fẹ́ fi jẹ òun lọ́jọ́ àlùkìyàmà kán ìyà yẹn lójú ìyẹn ni pé fi ìyà yẹn jẹ òun nílé ayé ń bí kó má jẹ àlùkìyàmà ẹ̀rí pàdéyàn rẹ̀ dà kò fẹ́ jà kò fẹ́ jìyà àlùkìyàmà ṣùgbọ́n alábi ní sallallahu alaihi wasallam subhanallah fi fún O lára àyà tó ń béèrè yẹn ní tó ń béèrè níwájú ọlọ́run kọ́lọ́n kan ìyà yẹn lójú fún ẹ nílé ayé ń bí ó lára tó fi gbà á ẹ̀mí rẹ̀ ò gbé ìnàkà láńtó tó ìpàrọ̀ ẹ̀mí rẹ̀ ò gbé ọlọ́run ọmọ ọba láàánú ni ó ṣe máa bẹ ọlọ́run kọ́lọ́n ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ yẹn fún ẹ láyé tàlùkìyàmọ̀ kó wá kẹ́ láyé kó kẹ́ lálùkìyàmọ̀ ẹ́. Eh? ó ṣe máa sọ yìí kí Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina azaban nar ẹ̀rí tánàbí ò bá lọ bẹ̀ẹ́ wò sallallahu alaihi wasallam yóò máa sọ fàtítí tí ó fi kú ni torí pé tó ń béèrè yẹn ó lágbára jù lọ tó wọn ti mọ̀ sànàbí ní ìnákàlántó tó yẹ kọ ẹ̀mí rẹ̀ ò gbé tó ń béèrè yẹn tó ló fi jẹ́ wípé lára ẹ̀kọ́ òun ni wípé ká mọ̀ bẹ́ra wa wò ẹni tá ìsàn ń ṣe ẹni tí kìnìún kan ṣe ẹni táàrí akílẹ̀ táàrí lágbájá ó tó mẹ́ta mẹ́rin àṣekò sí o ok àmọ́ travel ni alhamdulillah ààrẹ òyá ni kàlọ́bẹ̀ wọlé lára ẹ̀kọ́ táàrí lọ́dọ̀ lọ́dọ̀ nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam òun náà nìyẹn so ọkùnrin yìí anábì béèrè lọ́wọ́ Abu Amr ó ní máa ń ṣàánú sábìt kí ló ṣe sábìt táàrọ̀ òun náà o látọjọ́ bíi mélòó àṣìtáká ànábì ni ṣó ní complain ni ṣé nǹkan kan ń ṣe é ni sallallahu alayhi wa sallam kọ́lá Sa'ad Sa'ad bá fèsì innahu lajari ó ní níbọ̀ mi ni níbọ̀ mi ni sábì wàmá alimtu annahu bishakwa wàmá alimtu lahu bishakwa mi ò gbọ́ complain anything tí mo fi ń bọ̀ wá lẹ́yìn jọ́ yìí kọ́ọ̀lá fa'atahu sa'ad alábìbá ní kí sa'ad kò lọ bẹ̀ẹ́ wò lé lọ́wọ́ tó ń ṣẹlẹ̀ fàdákàrọ̀ láhú kọ́ọ̀lá rasulillahi sallallahu alaihi wasallam sa'ad dọ́dọ̀ sábìt ó ní ìrẹ́ sábìt sílẹ̀kùn ìtànàbí sọ̀rọ̀ anábì ní káwá bẹ́ẹ̀ wò lé sallallahu alaihi wasallam faqala sábìt sábìt bá fèsì ó aya tó sọ̀kalẹ̀ yẹn nínú suratul hujurat ya ayyuhal ladhina amanu la tarfa'u aswatakum fawqa sawti an-nabi ẹ má gbé ohùn yín lékè ohùn ànábì sallallahu alayhi wa sallam ó ní àyà yẹn sọ̀kalẹ̀ walaqad alimtum anni min arfa'ikum sawtan ala rasulillah ó ní gbogbo yín lẹ̀lẹ̀ mọ̀ wípé ohùn mi máa ń lékè ohùn òjíṣẹ́ ọlọ́run fa ana min ahli nar ó ní òun ti dọmọ náà nìyẹn. فذكر ذلك سعد للنبي صلى الله عليه وسلم سعد لو مبا لصفوان النبي محمد صلى الله عليه وسلم انتي ثابت بن قيس يوسف فقال رسول الله أنا بني بل هو من أهل الجنة ẹlọ sọ fún fọmọ àlìjánà ni ẹlọ sọ fún pípé ọmọ àlìjánà ni pé kì í ṣe ọmọ ó sọ fún ipe anábì ní ọmọ àlìjánà ní ẹ sallallahu alaihi wa sallam àrí hadisi yìí àwọn afa sọ fún wa wípé mùmíní onígbàgbọ́ òdodo ó sì gbọ́dọ̀ máa ní bẹ̀rù lẹ́mìí rẹ̀ ìbẹ̀rù kínni ìbẹ̀rù kó má kó sí iṣẹ́ tó lè ba iṣẹ́ rẹ̀ jẹ́ ìbẹ̀rù kó má ṣe nǹkan kan inú àwọn nǹkan tí ó balẹ̀ àmà rẹ̀ jẹ́ mùmíní ò gbọ́dọ̀ nífọ̀kànbalẹ̀ tányányán lórí ìmánì rẹ̀ torí pé ọkàn wa tá a rí yìí a máa lọ a máa bọ̀ ni kì í ṣe nǹkan tó dúró sójú kan náà ọkàn a máa lọ a máa bọ̀ a máa lọ a máa bọ̀. ó rọrùn fún èèyàn láti gbé ọwọ́ rẹ̀ sójú kan náà ó sì máa ń mú wẹ̀ ṣùgbọ́n kò rọrùn fún wa láti gbé ọkàn wa sójú kan náà àsìkò tó ló fẹ́ gbé sójú kan náà yẹn gbà yẹn gangan náà ni yóò rántí nǹkan mi yóò máa lọ yóò máa bọ̀ ní bọ́kàn ṣe rí nìyẹn ló fi jẹ́ pé anábì ani yá muqallibal qulub sallallahu alaihi wasallam ìrẹ̀ ọlọ́run tó máa ń yí ọkàn padà sabbit qalbi ala ta'atik dákun fi ọkàn mi rinlẹ̀ lórí tẹ̀lé àṣẹ ìrẹ̀ ọlọ́run ìyẹn máa ń bẹ ọlọ́run ìyẹn lọ́tọ̀ ni kọ́lọ́n fi ọkàn wa rinlẹ̀ lórí ìgbàgbọ́ torí pé fìtínà ló máa ń fà tẹlòmíì tí ọkàn rẹ̀ yílàyílò yóò ba tí ó fi máa rorò kúrò ṣètọ́nù agbábẹ̀ wọlé sí lára kò ní sí tí ò ní fẹ́ rò tán yóò ro oríṣiríṣi yóò bẹ̀rẹ̀ sí ni máa dáhùn sí yóò máa ṣe èméjì nípa ìsìláàmù tó ń ṣe fìtínà ni ìgbà míì ẹlòmíì tó ń wá òun ló sún débi ròyìnròyìn ṣètọ́nù gbàgbé wọlé lóbi jẹ́ wípé anábìwá Muhammad sallallahu alaihi wa sallam ó ní ẹni tí èṣù bá kó sí i lẹ́mìí ó wá bẹ̀rẹ̀ sí mọ̀ ṣe méjì nípa ọlọ́run ó sì wá wá sí lẹ́mìí pé lè um, ṣọ́lọ́run wájà ó wá wá sí lẹ́mìí bẹ́ẹ̀ arábìnrin kó sọ yìí pé amantu billahi wa rusulihi amantu billahi wa rusulihi ọlọ́run ṣàforíjì fún mi o mo nígbàgbọ́ nù rẹ ọlọ́run àti gbogbo àwọn òjíṣẹ́ rẹ ó ní kó wí bẹ́ẹ̀ ọlọ́run ọba àlekíọ́lá yóò lè ṣe ìtọ́ni ẹ̀ jìnnà kúrò lẹ́mí rẹ̀ torí pé èṣù ò kí ń fi mùmí nílẹ̀ ó ń tẹ̀lé wa kiri ni ó ti sọ síd lánàá àwọn gèfèrí èyí tó fẹ́ gbà ó ti kó ó ti jẹ́ kí wọ́n jìnnà sí islam wọ́n máa rí islam gẹ́gẹ́ bí tí wọ́n lè gbà láéláé ni so ìṣú bílí kó òun ti succeed láàrin àwọn gẹ̀fẹ̀rí àárín àwọn mùsùlùmí lòun ò ti rí di succeed yóò máa wá gbìyànjú títí tí ó fi lé ẹlòmíì sínú christianity tí ó fi lé ẹlòmíì sí di ẹbọ ẹ̀rí àwa tọ́lọ́mùbá di ẹ̀sìn tòun ti gbogbo ohun tí ó àmọ́ dúpẹ́ fọlọ́ àmọ́ tó àti mọ̀ bẹ ọlọ́run kọlọ́n balẹ̀ kẹlẹ́ kó túbọ̀ mú wa lórí dáadáa so service bọ̀n kọ́ì ó lánìyà dáadáa ẹ̀rú bá ìgbà tí àyà yẹn sọ̀kalẹ̀ pé látara fáwọn àtiwátákùn fáwọn sọ́ọ̀tì nàbí yìí ẹ má gbé ohùn yín lékè ohùn ànábì Muhammad sallallahu alayhi wa sallam wala tajharu lahu bil qawl ẹ má máa jágbe má bẹ́ẹ̀ ṣe máa ń jágbe mára yín ẹ fi ẹ̀kọ́ bá ànábì Muhammad lò sallallahu alaihi wasallam sallam tábà wo súra yẹn ọwọ́ sàlẹ̀ bóyá yàbí méjì ló tẹ̀lé ọlọ́run padà sọ̀rọ̀ àwọn èèyàn kan tó jẹ́ wípé wọ́n fi àìlẹ́kọ̀ọ́ bá nàbí lò sallallahu alaihi wasallam eh inna alladhina yunadunaka min wara'il hijab ọlọ́run ní àwọn tí wọ́n ń pè ẹ́ lẹ́yìn lẹ́yìn ẹ̀kùlé ẹnìkan kan wá ní wọ́n wá lọ sójú Muhammad Muhammad jáde wá o. ọlọ́run ní akfaruhum la ya'qilun ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní làákàyè ọlọ́run sọ bẹ́ẹ̀ àwọn tí wọ́n ń pè ẹ́ lẹ́yìn hijab àìlẹ́kọ̀ọ́ ni wọ́n fi ń bá lò yẹn ẹni tó ń ṣe irú kan dé àìlẹ́kọ̀ọ́ ló fi ń bẹ́ nìyẹn lò Muhammad wà lójú wíńdò ó sì lé ní jáde wá subhanallah ọlọ́ni aksaruhum la ya'qilun ọgọ́rọ̀ wọn ò ní làákàyè wẹ́ẹ́ annahum sabaru kí wọ́n ṣe sùúrù ń ta kó fi jáde wá bá wọn làkàna khayran lahum ó mà lóore fún wọn o torí pé tí wọ́n ń ṣe yẹn lè báṣẹ́ wọn jẹ́ ọlọ́run ò fẹ́ kẹ́ni kankan fi àìlẹ́kọ̀ọ́ bá nàbí muhammadu sallallahu alayhi wa sallam torí pé táwọn ń fi àìlẹ́kọ̀ọ́ bá a lò yóò mọ àṣẹ́sì iṣẹ́ tó gbé dání tó fẹ́ jẹ́ fún wọn iṣẹ́ yẹn ò ní padà jọ wọ́n lójúmọ́ pé aṣáṣe ń gbọ́ ní àṣẹ máa gbọ́ náà kò ní jọ wọ́n lójúmọ́ ọlọ́run fẹ́ kúrò nǹkan bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ lórí sọ fún wa yín pé àpọ́nlé àpọ́nlé tó tó àpọ́nlé òun lẹ gbọ́dọ̀ mọ̀ fi bá nàbí muhammadu sallallahu alayhi wa sallam ẹ bá sọ yìí pé torí kú rẹ̀ ra rẹ̀ ńlẹ̀ fún yín yóò jókòó pẹ̀lú àwọn mùsùlùmí wọn àjòjò kó sílẹ̀ lẹ̀ kò sọ yìí pé ẹ lọ kan àga ńláńlá kan fún mi ó ṣàrí táwọn ọba róòmù àwọn ọba Páṣíà bí wọ́n ṣe ń lo ìgbésí ayé wọn láyé àtijọ́ bí wọ́n ṣe ń lo ìgbésí ayé àdìfáwọn kan náà ń lo ìgbésí ayé even though ní àwọn náà ń lo ìgbésí ayé ṣùgbọ́n ànábì olórí ìgbésí ayé bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ànábì olórí ìgbésí ayé bẹ́ẹ̀ àwọn ọba ńláńlá ní Rome ní Páṣíà gbogbo wọn wá jókòó sórí àga tó ga àwọn èèyàn ó jókòó sílẹ̀ wọn mọ̀ rábàbà ni ìgbà tí wọ́n rán ẹnìkan láàrin wọn yìí pé ẹ lọ sọ́dọ̀ ànábì yẹn ẹ lọ sọ fún báyìí báyìí báyìí báyìí ẹ lọ bá ní Madina pé ọba ìlú Rome àbọ̀bà ìlú Páṣíà ó ní báyìí báyìí báyìí ìyẹn dé Madina ó dé mọ́ṣáláṣí ó ń wá ànábì káàkiri sallallahu alaihi wasallam kò pa ànábì náà jókòó láàrin àwọn mùsùlùmí gbogbo wọn jókòó lẹ̀ gbogbo wọn ní bákan kan náà lórí nílẹ̀ lẹ̀ òun ẹ̀sìpẹ́ẹ̀tì kóun dé bẹ́ẹ̀ kóun rí àgbà ńlá kan lọ́ọ̀kan ó ṣe wá béèrè lọ́wọ́ ẹnìkan wípé Muhammad òjíṣẹ́ yín ń kọ́ òjíṣẹ́ ọlọ́run àá òun náà nìyẹn ọkùnrin yẹn ní abájọ táwọn èrò fi ń tẹ̀lé lẹ́yìn kò mọ kò mọ kò mọ jẹ gàba lórí àwọn èèyàn báwọn tó bá tàwọn ṣe ń ṣe ó mú rẹ̀ wálẹ̀ abájọ táwọn èèyàn fi ń gba ìsìláàmù tó gbé dání so ṣùgbọ́n síbẹ̀ ìyẹn ò túmọ̀ sí wípé káwọn èèyàn disrespect ẹ̀ ìyẹn ò túmọ̀ sí wípé kí a fọwọ́ yẹ̀bẹ́kẹ́ ká fi mú òjíṣẹ́ ọlọ́run ọlọ́run ní àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ aksaruhum la ya'qilun ọ̀pọ̀lọpọ̀ wọn nílàkàyè ni tó ló fi jẹ́ wípé iṣẹ́ ọmọ ìdí ènìyàn lè bàjẹ́ látara bẹ́ẹ̀ ọlọ́run fi kì wá nílọ̀ kí wá ṣe ànábìwá Muhammad nìkan sallallahu alaihi wasallam àwọn tán bá gbé iṣẹ́ ànábì náà dání nínú àwọn àfa nínú àwọn onímọ̀ tó jẹ́ wípé wọ́n dìsáàvù ká rẹ̀spẹ̀tì wọn ká pọ́n wọn lé torí iṣẹ́ tí ń bẹ lọ́wọ́ wọn torí pé tá a bá ti pọ́n wọn lé iṣẹ́ tí wọ́n gbé dání àní pọ́n iṣẹ́ yẹn lé iṣẹ́ yẹn là pọ́n lé ọ̀rọ̀ ọlọ́dẹ ni wọ́n gbé dání wọ́n ní al-ulama warasatul anbiya àwọn onímọ̀ àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run so wọ́n jogún àpọ́nlé yẹn náà lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run alayhi salatu wa salam àwọn náà dìsáàbù ká pọ́n wọn lé kó máa jẹ́ àpọ́nlé fún un tí wọ́n gbé dání gẹ́gẹ́ bí iṣẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí iṣẹ́ ọlọ́run kí ẹ̀wọ̀n wa ágìv pé a bàbá kò rí bẹ́ẹ̀ o a gbẹgbẹgbẹgbẹgbẹ tẹ̀sán yẹ gbogbo ayé àtijọ́ níjàre la ilaha ó ti ó ti tẹ́ńbẹ́lú gbogbo ntáfà gbẹdání nínú dáwà iṣẹ́ ọlọ́run ó ti fẹnu tẹ́ gbogbo ẹ̀ tò nínú àwọn nǹkan tó lè ṣàkóbá fọmọ ìdí ènìyàn fún ẹ̀sìn táyìn ṣe àwọn ìjọsìn táyìn ṣe òun nìyẹn iṣẹ́ ọlọ́run ni àgbọ̀dọ̀ fẹnu tẹ́ńbẹ́lú rẹ̀ ẹni tó gbé dání àgbọ̀dọ̀ fẹnu tẹ́ńbẹ́lú rẹ̀ so Anas bin Malik radiyallahu anhu ó padà sọ wípé anabi sọ fún Abu Amir sallallahu alaihi wasallam kó lọ sọ fún afábìt mọ̀nkọ́ ìpè ọmọ àlìjáná ni ìwọ kọ́ ni àyà yẹn ń bá wí torí pé ohun ọkùnrin yẹn máa ń lọ sókè tó bá ń sọ̀rọ̀ ṣùgbọ́n naturally bóun tiẹ̀ ṣe rí nìyẹn kì ṣe kó mọ̀ mọ̀ máa pariwo máa nàbí Muhammad sallallahu alaihi wasallam àwọn míì ń bẹ bẹ́ẹ̀ yẹn tó jẹ́ wípé ìsọ̀rọ̀ tí wọ́n bó ṣe rí nìyẹn ìsọ̀rọ̀ tí wọ́n tó máa ń sọ̀rọ̀ ohun wọn máa ń lọ ẹrù kó ń bínú tó bá ń sọ̀rọ̀ ni bẹ́ẹ̀ sì ni kò bínú kò bínú irú èèyàn bẹ́ẹ̀ ni service bọ̀nù kọ́ yìí òun wá rò wípé ayé tó sọ̀kalẹ̀ yìí a òun ọlọ́run bá wí olóhùn ti di ọmọ náà o alábìíní ẹ̀ sọ fún pé kì í ṣọmọ náà ọmọ àlìjáná ni so ìkàkún fún ẹ̀sìn ìkàkún fún alámàrí ara wa àti àlìkíyàmọ̀ wa ó ṣe pàtàkì abẹ́lọ́n subhanahu wa ta'ala ìtagbọ́ yìí náà kọ́ra jẹ́ kó ṣe àwọn aláǹfààní kó san wá ní ẹ̀san lórí kó ṣàforíjì fẹ́ni kọ̀ọ̀kan wa inṣáàlá tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a tún continue níbi hadith tí ó tẹ̀lé subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh